قال وهو الصادق المصدوق الله أكبر ودي جاهلية أنا صلى عليه الصادق أن صلى الله عليه وسلم قوله صادق وما ينطق عن الهوى أنا بي أكثر وأكثر أنا بي أكثر وفينه نوع سنة وموا لني لنبقى وشيء àwọn pẹ̀lú ìsúná àwọn akẹ́kọ̀ọ́ ìsúná ìyá ọkùnrin tọ́lọ́ ẹ jẹ́ kí á gbìyànjú láti ní àtúnṣe òun náà ní nǹkan ń tá a bá wí àti ń tá a bá sọ àbí ń tá a bá ṣe ọjọ́ra wọn tá a pè ní sọ́nà ẹ̀sìn ọ̀gbọ́n àwọn àdìwà sẹ́lẹ̀ ọ̀parí ti lè lé káńtì nǹkan àti sílẹ̀ ẹ̀rù bọ́lá máa kọ́ ọ́lá tuntun yá ẹ̀yọ́ lẹ́bí èyí náà gbẹ̀rẹ̀ ànábì o sọ́kọ̀ mọ́ àwọn àlejò àlejò sọ́tà onítúnà òfin parọ́ wọ́n ní ṣe bí irọ́ ṣe bí ẹ̀sẹ̀ ni ikú mi ò fi kó tẹ́bọ̀ ìlú kẹsì bí kìlú kó sí. àwọn àtàkùnà tó kú gbajúmọ̀ lọ sí ni àwọn àtàkùn kó tẹ́bọ̀ náà òun kó tẹ́tẹ̀ ìdúró ló ń pa. tí ọlọ́ni á máa fi ẹ̀sẹ̀ káwọn fi ṣeré àti káwọn fi irọ́ káwọn fi ṣeré òyà kórìbẹ̀ o àdébísọ̀ ọlọ́run àwọn ọ̀sẹ̀ náà sọ̀rọ̀ gbogbo sáré àgbọ̀dọ̀ gbọ́wọ́ níbi kan táwọn máa wò bí a ẹ̀dá kan gbọ́wọ́ lọ́dọ̀ ní sọ yìí ó ti rí bẹ́ẹ̀ àdébí ilé yẹn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ ó lè máa wò tó mọ́ tó tó àwọn ọmọ parọ́ àmọ́ àmì ìṣòro mọ́ ọmọ àlejò sálẹ̀ tó bá sọ̀rọ̀ àgbọ̀dọ̀ sọ pé ẹ̀dá kan ọ̀rọ̀ náà níbi sọ yìí òótọ́ ló sọ ní àbọ̀ parọ́ sọ bẹ́ẹ̀ máa nàbí já pé dẹ̀dẹ̀ tó wá ní fún wa ká gba àwọn ìgbọ́lù ìtọ́ dẹ̀dẹ̀ ló ń fún wa dẹ̀dẹ̀ fúláàsì lọ́jọ́ fún wa gbogbo tó bá sọ pé ọlọ́run sọ ni ọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó bá sọ bí èso àti láti ìdílé dẹ̀dẹ̀ fún wa tó yẹ báyìí kó bá já pé sọ wọ́n ní ọ̀rọ̀ tó fẹ́ sọ iṣẹ́ tó fún wa pé nínú àwọn ṣòro tí wọ́n ṣe ṣàrò àbíbi pé ọ̀rọ̀ yìí jábù wá ìfọ́fọ́ fi síwájú olóòtọ́ láti náà nítorí pé ọ̀rọ̀ tó ní kọ́kọ́ tó pẹ̀lú gírèdì ọ̀nàmí nǹkan tá a lè mà pẹ̀lú làákà ìwà ni nǹkan tó jáde pé làákà ìwà lè fi gbé ẹnìkan lè jáde ọmọ ọ̀rọ̀ ànẹ́bí sọ́nà wọn àwọn àlùsọ́nà ńlá tó ti lọ kọ́ bá bọ́. kí lọ́rọ̀ náà iná adágún yóò ṣe ọ̀kan tó ti bá ti kú bìí àrùbáyé ìlà yóò lọ sọ. ànẹ́bí sọ́nà wọn àwọn àlùsọ́nà ní gbogbo wa pátá dájúdájú ẹni kọ̀ọ̀kan yín ọlọ́run kó ìṣẹ̀dá wa jọ nínú ìyá wa ọlọ́run kó ìṣẹ̀dá ẹni kọ̀ọ̀kan yín jọ tó yá pé a wà ní àtọ̀ nínú àwọn òbí wa ìyá wa ó bèèrè àtọ̀ ara ọkùnrin ara obìnrin tó pàdé ọ̀rọ̀ ayé nínú wọn ọwọ́ wà nínú wọn kò yí tó yá pé àwa tájáde wa náà ló kọ tó to a wà awa alábájá rè Abdulrahman rè zéèdè rè Zainab rè Zainab rè ìgbàkan wà nínú fà wọn wà kọ. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ẹwù quran ẹwà ọ̀rọ̀ lẹsẹ ọmọ àwọn ìṣẹ̀lẹ̀ òfin takura wọn. ìgbà tó ti wà sáà jẹ máa sọkà sáà jẹ kẹkẹ gbogbo ẹni tí ń sọ mọ́ra tí ń sọ nǹkan mẹ́lẹ́ mọ́ ọ̀dí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú gbogbo tó sọ wa ọ yẹ kí ìyàwó rí. ó ti kékeré sọ́nà gbogbo tó ń sọ mọ́ra tó ń sọ mẹ́lẹ́ yìí níbo làwọn nǹkan yẹn máa gbà tó fi tó أربعين يوما فون يبي أو يبقى أو يبقى يبقي الصلاة الأجهة ثم يقوم على قتل مثل ذلك ثم تبقي ولو أقول الله الله سبحانه وتعالى ونشك وقلت على قهر ونيا جديد ونيا yẹn ti ma tún níyà ẹ wúwa ẹ wúwa sábà tọ́lá ọba sàkánà wọ̀ dáhàlà ìyọ́ wa fún Kùránì eh, kan àti títí kan tí tó ń ṣe ìjọba tó ti mi. Àtúnwá ní alákọ̀ ní ẹ̀jẹ̀ kejì fún àrùbáyé ayọ̀. Tó máa yẹ fún ọmọ gbọ́dọ̀ àdáríkà lẹ́yìn ìgbà yẹn fún akíkiri ọlọ́run wa kọ́ gẹ́gẹ́ bí bá ń di ẹran. Bọ́lá ní ti kéde òru ó ní fi agbára rẹ̀ tí ò sí agbára bàbá aláwọ̀ kan agbára ó yálà jù kan ó fi dáa kó ṣe ó sọ̀rọ̀ àìsàn ìgbà táwọn wá ti múlò àyè ọlọ́run wa tó sáànà wọ̀ tà á ìdá gbàgbẹ́rẹ̀ yìí ọlọ́run tẹ̀ wá rán màláìkà sí ẹnì kọ̀ọ̀kan wa tó mú ayé ọ̀tún àti ilé ìjìnlẹ̀ lọ́kù fàyẹ̀ kòkò sí ìrù wà yóò kọrù bí àrùbá ìkẹlẹ́mà. ọlọ́run wa tó sáànà tà á ó ṣe wá ń ṣe wọ màláìkà tẹ́tọ́ lọ sí pé lọ fẹ́ẹ̀ ní sí ara ẹ̀dá yìí mo dá nínú obìnrin yìí. ìṣẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. صوبان سبتتا ويؤمر بأربع كلمات قوة قيداء لا تتنبير في القدر سامة بقدر أنتم ثلاثين تبادل عليه أي شيء هذا هو القدر السعادة قبل الولادة ينصر إليه هو ولا جاء أولو اليوم جاءوا إليه أجوا أبو بيه ẹni tó torí rẹ̀ òun wá lọ gbé ìjẹrí rẹ̀ fún bàbá kan tí máa ń yẹ tẹ́wò àbí oníṣẹ́lá síta tó bá rí nǹkan mẹ́lẹ̀ sáwọn wà ó ti pọnù ó ti jìnà tó ló ti wá lọ sábàbà wà fún náà wà dára pé olórí rẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ ọlọ́run bá fún hánà wà dára wà fún náà ìgbà lóṣù kí ni ó lọ sí iṣẹ́ yẹn fún ẹni tí jẹ́ ẹ̀dá ìlànà oyún nígbà tó wà nínú ikùn ìyá bẹ́ẹ̀ fọ gbogbo àwọn ọmọ tá a bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọ nìyẹn. nǹkan mẹ́rin tí wọ́n kọ fún kálukú láti mú oyún kí kálukú tó délé ayé òun náà nípa pé ìkásíorí ti yìí wọ àjàjà. ọ̀nà wo la máa ń gbà táàbì máa jẹ táàbì máa mú wọ́n ti parí ẹ̀ wọ́n ti kọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. ẹ̀kọ́jà ti ń pé ó wálé ayé kò síbi tó lè ṣàlàyé tẹ ẹni ó kàwé jù bẹ́ẹ̀ lọ kò ní fi ìwé yẹn kò ní fi jẹun. ẹ wá wọ pé à kò ní kọ́ńtìrì kò ní sẹ́kọ̀ọ́ wa kò ní fi kò ní bẹ́ẹ̀ lọ fún wọn gbogbo ẹ̀ pátápátá ó gbèsè lẹ́nu. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo nà tẹ́ máa rí táwọn ìlú bẹ́ẹ̀ ti kí ni o àwọn akẹ́kọ̀ọ́ yẹn ni ṣùgbọ́n tọ́lọ́ ọba wa ó ti kí ni o ó ti wà lápá ọlẹ̀ ẹlòmíràn gbìyànjú òun wá sáká kiri ẹni á ó gbìyànjú ní ọ̀wá ní rí torí pé kí ni o ó lè máa bá àrí jẹ ó lè máa rí lọ́nà tó náà bá pọ̀ máa. ọ̀nà tó máa rí àwọn tí ó máa wá ṣọ́ọ̀bù rẹ àwọn tí ó máa wá rajà àwọn tí ó máa kẹ́kẹ́ wá mọ́ ọlọ́run ti parí ẹ̀. tó yẹ báyìí ní ìjẹ́gbẹ́ tó kọ́ sáwọn ọ̀rẹ́ máa tẹ́yàwó rẹ̀ máa ní ọ̀rẹ́ máa bẹ̀ lọ́wọ́ tí ẹ bá mọ ilé yìí ọ̀wọ́ àbí àwọn ọmọ ọjọ́ lọ́wọ́ máa ń kọ́ ọmọ máa ń kọ́ ọmọ láì fún dání ẹgbẹ́ ẹgbẹ́ ti ṣe ní ẹgbẹ́ tọ́lọ́ ọba yọ sí tọ́lọ́ ọ̀fẹ́ lórí mi. sílẹ̀ nǹkan máa jẹ́ kí ó kú wọn náà ó lè rí pẹ̀lú gbà lọ́wọ́ rẹ̀ wà ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ wà á tẹ̀lé ọ̀nà káàkiri láti kú láyé yóò máa jẹ́ ọ̀nà bí àbúrò wípé kọ́kọ́kọ́kọ́ ni wọ́n lọ wọ́n dàbí tẹ́lọ pé májọ jáde lọ àtàwọn ẹ̀yìn kan sọ pé ìtọ́nà ní ọ̀gá lọ. àwọn ìgbà kan máa ń fi orí iṣẹ́ àwọn àgbà wọn lọ mọ́jà ọdún náà mọ́jà ọdún mi mọ́jà ọdún lé mọ́jà ọdún kí ìjọ mi ò lè kú lẹ́wàá gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tí ẹ̀rọ ń gbà kú láyé ọlọ́run ti kọ ọ̀nà tí a lè gbà lọ. tí ẹ̀ bá ti wá náà bàbá kò lè mọ́tò bá ti ní accident báyìí ìgbé ọ̀gá pé òun ni wọ́n lọ máa tó fún ọ́n gbé lórí abu àyà ló kù sí ìgbé wọn kàn gbé ọlọ́dọ́ lọ́dọ́ ìgbé ọba ilé yóò kàn gbé ọkọ wáyà ní ọdún ìkùlà wọ́n wá pé áà nígbà lápá wa kọ́ ìgbésí ayé rẹ̀ sí yìí ní kòkó náà ni kí gbogbo àwọn àṣà yìí ìyóò tó wá rí ipa pé wọ́n mọ́ ọ̀yìn àwọn tó ń ṣe jálàbí àwọn tó ń ṣe fúnbí àwọn tó ń lọ lé olóògùn wọ́n kàn fún gbàgede ayé ara wọn jẹ. wàhálà ẹ̀ àyíṣẹ́ ká máa wá ṣe ẹlẹ́ẹ̀kẹta nìyẹn òun náà ṣe ni o iṣẹ́ ká máa ṣe láwọn tí àwọn tó máa wá wọn hàn náà wọ́n wá tó ti wá wọn hàn náà lọ. iṣẹ́ ká wá ṣe yìí wọ́ wá mọ̀ ẹ́ ibi ọ̀mọ́ tó ti máa mọ̀ ẹ́ bí ẹ bàbá ti ṣe dáadáa ọlọ́run ti kọ́ ni ẹgbẹ́ ìṣàkóso ọlọ́run ti kọ́ ni tí wọ́n ọmọ tí ó kàn ọmọ tí ó gbé ìgbésí ayé rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ sí dáadáa púpọ̀ ìgbésí ayé wa. torí pé ní ọmọ ẹni ó ti wo ẹni ẹ̀dá fún pàdé wá ní ẹni ẹ̀wá ti ṣe ẹni tí ń ṣe yàrá bí ẹni tí ṣe bídà ẹni tí yẹ tẹ́ o ajẹ́kùtù wa nù kádà rẹ̀ táwọn ọmọ bẹ́ẹ̀ nínú kádà rẹ̀ ló wà. torí pé ó ti gbẹ̀yìn gbẹ̀yìn kádàrá bẹ̀rẹ̀ èyí títí ṣe àwùjáre fún ara rẹ̀ ní ìlú kí á sọ fún ọdún wọn kádàrá pé nǹkan tí ó máa jẹ bí ẹgbẹ́ jẹjẹ kan tí ò dáa tí ó máa rò lọ́nà jẹ fún ani á ní òní lọ kò ní lọ gbọ́ nínú àjàgbé fún ara rẹ̀ kò ní lọ sí kàkà lé wọn ó gbọ́ sílẹ̀ fún ara rẹ̀ kò tó wájú ọjọ́ àbáta fún òun ní wọn á sọ pé kọ́lọ̀ ti kọ́ mọ́ ọ̀nà وقد يوجد ابن كثير عمر رضي الله تعالى عنه من جاء من المؤمنين ènìyàn wá jalè nǹkan tó wá ń gbé ó ti wá wọlé báyìí fún wọn gbé lọ́wọ́ ènìyàn bá ní àwọn àti àníwọ̀n tó mi ní ṣẹ́kù mi sọ ìtàrí nínú síra àwọn tó jẹ́ ká lọ́wọ́ tó sẹ́lẹ̀ wọ́n ń gbé àwọn ọmọ láti wọ́n gbé lọ́wọ́ wọ́n lè lóhùn jà yìí kádàrá ni kádàrá ni jalè bí ẹ bá ti kádàrá ni ìjọba ń jalè bẹ́ẹ̀ ló bí wọ́n ti máa ń gbé àwọn ẹ̀ka tó ní nípa ẹ̀dá kan ní sàkún ta lọ́ra ìwọ́lọ́ náà lọ́ra lálẹ́ ọlọ́run wọn lọ́kùnrin wò. ẹ̀yẹ́ fi máa ti ọjà àwọn èèyàn máa ń sáré báwọn ẹ̀ ẹni tí òkú orí tọ́ta yà á lẹ̀ ẹ̀dá kan àlọ́ àbúkárọ̀ àwọn tó kìnnì yẹn wọ́n ti gbogbo ẹ̀ fúwa náà ni gbogbo ẹ̀ fúwa náà ni wọn ò ti lè àwọn gbèsè mòrí yóò ti gbèsè wa wọ́n á ti ṣe ìlà gbajúmọ̀ wọn sọ fáwọn èké ẹgbọ́n ti sọ o ó ní kádà rẹ kó wọn jáde ẹdú ẹdú ẹdú o ó rò fáwọn sáájú gbọ̀ ní. nígbà tó wọn sọ̀rọ̀ yẹn wọn bá wùdí ọjà ìbá pè wá ìtọ́sọ nìyẹn lápájá ṣé kádà rẹ ní ọjà lè ó ní bẹ́ẹ̀ ni ìyá amíràn fúnmi ní kádà rẹ ni mo rò pé èmi kò máa lọ ni ló ní ọjà yẹn kí ọ lọ́wọ́ ló fi jẹ́ kí ni oṣù bí lẹ́nu ọ̀sán kí ọ lọ́wọ́ torí náà kọ́ gbà bẹ́ẹ̀ máa tẹ̀lé wa lọ ẹ má bàa bọ̀ kára ló máa jalè o kára ló ṣe kí ni o kára ló ti gé lọ́wọ́ ó bá dákẹ́ sókè wọn máa fa ọkọ kára rà o orí kí a máa kí gbẹ̀yìn ẹni yẹn tí a ti lè fún wa náà tí a bá ti wá wọn pé ọlọ́run ti kọ́ wọn máa jẹ tó máa mú ìjọba bá ti jẹ́ tó ti máa jẹ tó máa mú nìyẹn jẹ́kọ̀ọ́ jẹ́ tó tó gbà ọlọ́run ló máa wà á máa lè ṣiṣẹ́ tó bá ń ṣe kọ́dà ọ̀rọ̀ nìyẹn tó yẹ báyìí. wọ́n jẹ́ pé ìlú náà sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn pé ọlọ́run ti wá kọ́ ọmọ tó fẹ́ bí lọ́kùnrin àbí lóbìnrin olórí ikú ọmọ ní òde ẹni àbólórí ire ọlọ́run ọmọ sọ̀rọ̀ wá ní olórí ire ọmọ sì wá ní olórí ikú àlébì ni wọ́n ti kọ́ ọ. tọ́wọ́ mọ́ ilẹ̀ ìlà ìlà àmọ́ ìlú. إن أحدكم لا يعمل بعمل أهل حتى ما يكون بينه وبينها الشرائع فيسلك الكتاب فيعمل بعمل اهل الكتاب فيدخلها nípa ọ̀rọ̀ àwọn aṣiṣẹ́ yìí kí ọmọ tó súnà tó yẹ báyìí wọ́n já sí kí ọmọ sinadila kó máa ṣe tìláwà kó máa ṣe sọ́dápọ̀ kó máa ṣe dáadáa àdéhùn ọmọ ọmọ ìwọ̀n náà sọ wọn pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o nípa pé ẹlòmíì ti bẹ́ẹ̀ tó kọ̀ wọ́n máa lè jẹ́nà láwọn àkókò ìṣẹ̀lẹ̀ àwìn tó já sí pé yóò kú díẹ̀ yóò ti kú láyé àtìkọ̀tà owó bá tẹ̀lẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀gbọ́n sàkóso ẹ̀kọ́ kan wá bẹ́ẹ̀ kí ẹ máa ṣe dáadáa wọ́n máa ṣe rere wọ́n máa tẹ̀lé sàkóso ọlọ́run àlùsọ́nà kó wá sí bẹ̀ kó wá sàkó tí ó kú kó wá di ibi díẹ̀ tó ń bá káàkiri ọlọ́mọdé tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa yóò bá máa wọ ọmọ ọmọ àná àdébí ni yóò bá wọ ẹlòmíín ti ń bẹ ìwọ nínú àwọn fàdá nígbà tí ọmọ ya kàríkà nígbà tí ń borí kódà nígbà tí ń bojú kódà nígbà tí ń gbọ́n káyé kódà nígbà tí ń sọkọrọ áníkà yóò wá ya ká sílẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀gbọ̀dà yóò fún àwọn àyẹ̀ṣà tí bàbá wà ọmọ àdìjá náà yóò ti ń yóò lọ parí sí iṣẹ́ ọmọ àdìjá náà yóò parí sí àdìjá náà eléyìí ó jẹ́ nǹkan tí gbogbo àwọn sára tí máa ń bà wọn lẹ́rù nípa pé ọlọ́run máa ti kọ̀ọ̀kan o ó ti ẹ̀ kí ẹ̀rù àti fún wọn yẹn ó ti ẹ̀ kí ẹ̀rù ti kí ni o kí ẹ̀rù jẹ́ ẹni tó máa ṣe dáadáa tí ó lè máa bẹ lọ́wọ́ bá sí lórí dáadáa ti ṣe pé kọ́lọ̀ ti kí ìdára yọ kábọ̀ lójú ayé o. kí ẹ̀rù ẹ̀jẹ̀ tó kọ̀ ẹ̀ dáa lọ́wọ́ máa sọ ń ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ń máa ń ṣẹlẹ̀ ní máa ń ń rí àwọn ẹ̀ṣẹ̀ tó ń ná àwọn ẹ̀ṣẹ̀ tó ń ná àmọ́ ẹni tí ń kọ́kọ́ rẹ̀ dáa gbàjọ́ apárí pété ayé rẹ̀ ọlọ́wọ́ asúnà àti rẹ̀ báwọn èèyàn ẹ̀dá kùkù lọ ẹ jẹ́ kí nǹkan tá a bá máa ṣe ní kọ̀kọ̀ sí gbangba ẹ jẹ́ kí wọ́n máa da dídá tí a máa ti da náà ni wọ́n máa bá ọlọ́wọ́ ọba ó sì máa bá àtúgbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àti ìdẹ́nu àdìsí yìí ti gbàgbà pé tá a bá láwọn tí wọ́n ń ṣe dídá àbáwọn tí wọ́n ń ṣẹlọ́ àbáwọn tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí òdà òsì nínú àtàkùn náà ká máa pè wọ́n ní ọmọ nàná àwọn mímọ̀ ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé ah, àwọn sufi àwọn ọmọ nàná tí ìwé pẹ̀lú ní àbá ní ṣẹlẹ̀ ayé ìlú kíkún ìyàtọ̀ ọmọ náà o tí ò bá ti kú lórí ẹ̀ ṣé báyìí tí ẹ bá ń rí yàn ní wúwà tó da sáré àríwá tẹ́lẹ̀ wù yìí alùpàá bá wù ọmọ náà o àbọ̀wò ìtàmà náà òun ló wá lè tù gbọ́ ó ní àtẹ̀tẹ̀ ah, tó ń lọ́mọ náà yóò lọ́mọ náà ní ṣẹlá fi lọ́mọ ná lọ́mọ ná àmọ́ wọn ní ẹni máa ń ṣe orúkọ báyìí yóò wọ̀ ná ẹni tí ń wọ tòkòtò lọ́kùnrin àbí wọn jàdà díà tí wọ́n ń kọjá kókósẹ̀ rẹ̀ tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ ìwà ọmọ náà ni ẹni tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa lágbègbè wa àní wọ́n náwó ti pé á ìdálágbájá ọmọ náà ni kábíyà àgbọ̀dọ̀ kọ̀dẹ̀ àbí ẹ̀ wọ̀ náà. dáadáa lẹ́ni báyìí àwọn àgbà pé ìwọ ọmọ àlùjẹ́ńdà lẹ́ni yìí wù ẹni tó borí ìwọ ọmọ àlùjẹ́ńdà ni ẹni tó bojú ìwọ ọmọ àlùjẹ́ńdà ni ẹni tí ń ṣe súnà ìwọ ọmọ àlùjẹ́ńdà ni láti ẹ̀fà níyàwó ọmọ àlùjẹ́ńdà ga tí ó sì máa dùn. àbákọ́ wa ń ká ìlà wọn dá sí àmọ́ adájọ́ fáwọn èèyàn yá àwọn eléré wa àwọn kìlíkà ọmọ ìdáná àwùjọ sọ bẹ́ẹ̀ dákun ọjà wọn sọ. bákan náà gbogbo àwọn tá a bá rí àwọn kì í ó tún náà kì í o káwọn awòyàn káwọn wá ṣépè. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀hún tó kàn sábìlà fọlọ́wọ́ àwọn ẹni ẹlẹ́nu ríre àwọn rẹ̀ nínú wa wọ́n rẹ̀ ní àti báyìí náà àwọn náà náà ń ṣe pèlè ọlọ́run tó pọ̀ pé ìṣẹ́ ìmọ̀ tó kò wọ́n bá ó jẹ́ kọ́ bí mi àṣẹ ẹ wọ́n jà máa ṣe pé ẹ wà àwọn fíjà tó lọ yẹn àwọn eléré ikú àwọn ilé oníṣẹ́ àǹfààní ìdáàbò ọjà sọ bẹ́ẹ̀ bí wàá ní ká ṣe dáwà ká sọ fún ọpẹ tẹ ilé oṣù yóò já bídà ni ìwà yóò já ìwọ ọmọ náà ẹ má ṣe bẹ́ẹ̀ náà ọparí torí báwọn ẹ̀yẹ bàtọ́ wọn ti ká wọ́n على كل شيء Dẹ́sẹ̀ tẹ́rì nínú àwọn sáré àtúnṣe àwọn sẹ́là tó wà lójú ogun ọdún náà ni. Ó wà lójú ogun ọlọ́run bá ti di ẹ̀mí rẹ̀ padà ẹni tó jáde lé tó fẹ́ lọ bá ń dájà nínú ọba ti jà mọ́. Ó ti lọ́jọ́ àwọn àwọn àlejò àlejò sẹ́là nínú àwọn àmì àlejò kéwìkà yóò fi kọ́ ọmọ ṣáàtì ìdàbíyà. Òtẹ́ ìmú wọn gbà, wọ́n wá lọ fún Máńdé Sọ̀mọ́ ọ̀rẹ́ sẹ́là. Òtẹ́ ìmọ̀ ti gba, àníbi tó fi ìṣẹ́ òkè ojú ogun ló ti gbà kò ìdí ìdílé kó kírun kò ìdí gbà rẹ̀ kò kí rákẹ́rẹ́ ọ̀kan ìjọba lè jẹ́nà. gbogbo àwọn nǹkan ẹ̀yìn ọlọ́run ló máa ìgbẹ̀yìn ìtọ́ka wọn pé káwọn ṣe dáadáa ká sì máa fẹ́ lọ́wọ́ ọba àtìkọ́tà dáadáa ká má ṣe sáà ṣe kọjọ wa lójú ká má máa wo àwọn àmì ìṣe àwọn ìgbòho ti abọ́ àmá àwọn ilé yọ ọmọ dáadáa ká má ṣe bẹ́ẹ̀ ẹni tí ó máa sọ fún akọ́ máa ṣiṣẹ́ wasallam ẹni tí wọ́n tó fún akọ́wà ní lẹ́nà lẹ́lẹ́ òun náà lọ́wọ́ wọn fún hàn àwọn ọ̀tá àlà àgbà ẹgbẹ́ tó kó kó lẹ́yìn pátá tí wọ́n jẹ́ fún ọjọ́ máa lè lẹ́nà gbogbo tí wọ́n jẹ́ kéde yọ ọjọ́ máa ná àmọ́ta máa ná wọ́n lẹ́yìn ìka tuntun báyìí pé lágbájá ọmọ lágbájá máa lè lẹ́nà ni àgbọ̀sọ bẹ́ẹ̀ bàbá máa ká sísára kan àwọn èèyàn máa ń ṣe pàápàá lọ́gbọ̀n tó máa ń ṣe òkú yẹn wọ́n ní à àwọn tọrọ bá ń bàbá rẹ̀ à ń àwọn akọ̀yìn bẹ́ẹ̀ mọ́ ìdáhùn àbàbá ẹ̀ wá wá abẹ́ wá pé ní agbani ẹ̀kọ́ wọlé ẹ̀mí yọwọ́ kalẹ̀ alẹ́kẹ̀ jàǹdàǹtà wọn ẹ̀kọ́ máa ní lẹ́sẹ̀ làwọn àwọn ti ṣe dáadáa nígbà àyè kẹ́nà wà báyìí wọ́n wá tẹ̀lé tó sọ̀rọ̀ yẹn wọ́n wá tẹ̀lé tó sọ̀rọ̀ tí tẹ̀lé ìwò lè lẹ́sẹ̀ sọ̀rọ̀ yẹn ní ìdòtí pé kí ni o kò máa kí ni ìṣẹ̀lẹ̀ tẹ̀lé ó dẹ̀ fún àwọn ní àwọn sọ bẹ́ẹ̀ láwọn àyè kẹ́ ẹni ó ti jáde tó owó yìí wọ́n máa jẹ́ àwọn òkúrú sàárè ẹni tó ti jẹ wọ́n máa jẹ iná ní wọ́n fà fún òkú inú sàárè tó ká tàbí ọ̀ àwọn tó ti ó sì máa gbà kúrú kaba ìyàlẹ́ tó dá wọn yìí jẹ́ lókè tá a lè ṣe táwọn àwọn afẹ́sẹ̀ wọ́n ṣe tó pọ̀ báyìí lọ ní àlàyé àbáká ìyá máa ṣe dáadáa ìyá máa yá ẹnìyẹn padà lè yí ọkọ̀ wọ́n bá ṣe wà bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam eléyìí ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ra wa ní inú àdìsí tí a kà kọ́ra wa káwọn náà bá ṣe wá bá ṣe fara láti fún ya wa láti wá délé ayé àwọn ọlọ́mọ kékeré àdá àti kama táwọn àti ìjọba jẹ náà fún náà kò sí ọba aláwọ̀ kan sọ wa kò sẹ́ni kankan ti sọ àwọn akọ́jú náà àwọn sọ kamara sọ kamalé ẹ̀bọ̀ nílé yìí ò kama ṣe bẹ́ẹ̀ دوا کوونکا هغه تقوا هغه شی حساب کوونکا کایو دا لنت تلیا سلام بابا حضرت محمد صلى الله عليه وسلم وذكر نفعت الذكرى صلى الله عليه وسلم انه راى منهم منكرا فليغيره بابا طبعا يجدوا ده بابا نبرنا كما في الشيعة بشيره وقال من يمتي أقفلت الشيعة وليمني عرفني تسلسل المشاهد عليه نسمي الحكامة ibi ni a ti ti ní àárọ̀ yìí já fi àyè lè fún ìbéèrè ẹ̀sìn ìdáhùn nítorí pé a máa lọ kọ́lọ́mọ́sàgbà ní ẹ̀sìn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wa nínú àwọn ìdáríkà wà lọ́kọ̀ọ̀lọ́wọ́ rẹ̀.